gbogbo ọmọ ìwà aláàfin ìnílé òjò pàṣẹ kẹrẹ mọ́dé ọmọ Àtìbà akin ọ̀run lèèyàn tó tẹ̀lú Ọ̀yọ́ tó ń jẹ́ ibi ẹṣin tó gùn ti yọ̀ gbà yẹn bàbá wọn kọ́kọ́ lé sínú wọn pé lọ́yọ̀ọ́lé Ọ̀rànmíyàn ló kọjọba láàfin Ọ̀yọ́ ńlẹ̀ bàbá wọn Ṣàngó lájẹ́ láàfin Ọ̀yọ́ Ọládìgbò ló jẹ́ láàfin Ọ̀yọ́ ọba Abíọ́dún jẹ́ láàfin Ọ̀yọ́ Adépégbà jẹ́ láàfin Ọ̀yọ́ Ṣàngó jẹ́ láàfin Ọ̀yọ́ níbi tó ti wá Ọládìgbòlù ló gbé Adéyẹmí ikú bàbá yèyè lọ́yọ̀ ilé ọmọ àfọ̀gbóra lu wọ ọmọ tí bàbá wọn kọ́ bí láàfin Ọ̀yọ́ wọn jẹ́ olóbi oníjọ́ kẹfà bàbá ni ó mọ̀ ń gbé lọ wọn náà mọ̀ ọlọ́mọ ni ó tún gbé ọmọ wálẹ̀ kejì wá bá láàfin Ọ̀yọ́ wọn jẹ olóbi oníjọ keje wọn ló máa gbé lọ wọn náà mọ ọlọmọ ni ìgbà tó wà dẹrẹ kẹta ó gbé ọmọ wá sáàfin Ọ̀yọ́ wá bá jíjọ láwọn jẹ olóbi náà oníjọ kẹjọ wọn ní kó lọ tẹlà sí lójú ìyẹn làwọn ń pè ní tẹlà àkọ́bí olóyọ ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí ìbàbẹ nìkọọkan jíjọ lẹwọn máa jíjọ wí ọkọ Ọ̀yọ́ di méjì ọmọ tẹlà ìyẹn bẹ lálẹ́ di Ọ̀yọ́ ajíjọ ọlọ́wọ́ máa jíjọ orí ọkọ̀ lẹ́nu kò mọ́ bùnmi máa bì ìdíje lẹ́ńkẹ́ ọmọ agbolú ajé òjìlóru kẹrìírí kẹrìírí kẹrìírí òbẹ́rìrì lóòkùn òṣùpálẹ̀ ẹni ogun gẹ́gẹ́ ẹni ọwọ́ bàbá bá tó kó tó ń ṣe ìjíjọ ọlọ́wọ́ máa jíjọ orí ọkọ̀ ilé ọmọ àfọ̀gbọ́rà lù ìlú láfi jí wọn láàfin Ọ̀yọ́ lé bàbá yín wọn ní ẹmọ rẹ ẹrúkẹrú ẹrúkẹrú abilala lẹ́nu wọn ní ẹmọ rẹ ṣinkẹṣin ẹ̀sìn kẹ́sìn nígbé wọn páká leke wọn ní ẹ mọ́ra gbàkigbà ìgbàkigbà ní páká sọlá àfihàn ajíjọlá oko pẹ̀wúrẹ̀wù oko dúdú ní báfẹ́ ní aboko pupa erin lọ́yọ̀ ilé ọmọ àfòǹgbóra lù ajíṣe bí ọ̀yọ́ làárí ọ̀yọ́ ò ní ṣe bí ibà bẹ́ẹ̀nì kọ̀ọ̀kan di méjì ọmọ tẹ̀là wọ́n bẹ lálẹ́ di ọ̀yọ́ èyí ń bá bàbá délé ń bá bàbá àtàndá oríṣẹ́ méjì wọn di pinnu jíjọlá máa jíjọ owó ọkọ ẹ mọ̀jà gómà ẹ mọ̀jà ẹ láàfin bàbá bí ọmọ bá ń eku kínkín fi gbọmọ lẹnu oko alakẹ nílẹ̀ ọba bàbá mi ọmọ olórí ìlú ọmọ olórí ayé jíjọlá ọmọ ọmọ koro orogún sọ fún ogún kórodò kẹjọ lè kórogún jẹni kó lè ajíjọlá máa jíjọ owó ma bu mi ma bi ìdíje àdìsá ọ̀rọ̀ wí lọ́ba ọbẹ̀ ìlú ọmọ ayé kiri bọ̀mọ̀ lẹ́nu mọ́ kegbe ìjà kegbe ìṣó kegbe ìṣẹ́kùn ẹ̀mú e dẹ̀rẹ̀ lọ́ba.